إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسفل فوالله وبعلا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run ọba kuma bá nábi náà tàwọn ará rí rẹ̀ tàwọn sàhábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà náà yóò apọ́lá sàlùkàmà ìyàwó tá a ti lónìí àmìlì lónìí ọlọ́mọta àti àbárkàtì àti ọmọ ẹ̀yà wa tí wọ́n láró fẹ́ rẹ̀ pé wọ́n gbé lọ sílé wọ́n lára Mohideen Ìbàdàn ọlọ́mọta àbáṣọ bí Ìdòwú òmìnirbọ́ pé Ìdòwú ní orúkọ rẹ̀ kúmá ọlọ́mọta àbáṣọ lálàáfíà tó pé ọlọ́ Al-Qur'an al ọlọ́ la ilaha illallah súra tí à ń kàrọ̀ ní sọ́tò Namli نعم نبتي النبي سليمان عليه الصلاة والسلام تقفوا àwọn mẹ́láìkì àwọn ọmọdéwà rẹ̀ àwọn àjẹ̀nú ọmọ ènìyàn tọ́kàn náà àjẹ̀nú ní wọ́n gbé wá aga ẹ̀ wá kún tó parí ìjókòó wọn èyí tí àfá wa Abu Alamu Dudi rahimahullah tó ní 3 hours ní wọ́n tó rí pé 9 ni wọ́n máa bẹ̀rẹ̀ mítìn wọn wọ́n dẹ̀ máa parí 12 ọ̀kan náà wọn ta fún ní màtíra ní ara ọ̀ ti pẹ́jù kó tó tẹ́jú bẹ́ẹ̀ ló ti rí àga ẹ̀ níwájú ẹ̀ jẹ́nàbí Suleiman dẹ̀ jẹ́ tó mórí ọlọ́wọ́ bá tẹ́sì mi wò ní bẹ́ẹ̀ máa dúpẹ́ àbáyé ní mẹ́jà láì mórí ọlọ́wọ́ sọ fún wa nípa pé kọ́lá dúkìrá láha arṣùwà náà أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين الرجيم قيل لها ادخل الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرض من قوارير قالت رب إن ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين الله سبحانه وتعالى أتبعه لا من سجود به وري بلا إثيالا بالكيس ونسكته إن الله سبحانه وتعالى سليمان الله سبحانه وتعالى ọdẹ ni ọlọ́wọ́ bá fẹ́ tẹ́sí báńdà ìmọ̀hájẹ́ tó mórí ni àbẹ́lá ìmọ̀rí ni gbogbo jẹ́ tó mórí ni ọwọ́ tó wà pé kọ́ra núkìrọ̀ lára àṣùwà ẹbí àwọn kankan padà lára sí ẹ̀ àga alára yìí ẹ̀yí padà ẹ̀kí ní àwọn kọ́lọ̀ rẹ̀ ọmọ rẹ̀ hàn náà ń zòrò àtàtẹ́dì àmìtàkóná nílẹ̀lẹ́lẹ́ فلما جاءت قيل قيل هكذا أرشكي nígbà tí bilkisu dé tó wọnú àfihàn wọ́n ti bẹ̀rẹ̀ pé sí àga ìjọ àga rẹ̀ àkàbà àrùsùkí kọ́ọ̀lá ka anna òhù oníkìlì pé bọ́yá nì bí àkún gan nì àga mi gan nì ó ti tẹ́jà àwọn aṣọ yẹn sígbàbí àmá tí ìbùkún dára pé irú àga yóò ti ń bò ní ó ní ọ̀hún tí náírà ẹ̀rù ní kọ́bù ha àìsí lẹ́yìn mẹ̀síwájú rẹ̀ kó tó dé ọ̀kún náà mùsùlùmí àjẹjẹ́ kanú àwọn tó gbùdú ọdún tó tọrọ ọ̀sọ́dá àmà kánà tá àbòdò mi ní òní lọ òun tí wọ́n ń bọ́lẹ́ yìí lọ́lọ́ ọba ó ti kọ́ dí láti má gbìyànjú náà rí ní tọ́jọ́ tọrọ ọ̀rọ̀ ó bí ẹni lóye ìnáhà كانت من القوم الكافرين وجدت أنه كفريات دوري قيل لا ادخل الصرح وسوق ونوبا ولا سليمان فلما رأته أكبته لبجة nígbà tó wọ́n ní ọba yẹn ó fi lérò pé odò ni ẹ̀rẹ̀ pé díẹ̀ bá

tẹ́ẹ̀bẹ́ fi sàkọsí wa òun la fi tẹ́lẹ̀ lẹ́nu wọn gbọ́dọ̀ yìí mọ̀mọ̀rọ́dà tàbílẹ̀ kàwárì tá kúdọ̀ láti ní àwọn òkúta yìí bí kàwárì káàzì rabbi oní àà ọlọ́wọ́bá mi tó rúpọ̀ lọ́lá ju gbogbo òní lọ inni zalamtu nafsi mo sí àbòsí fẹ́mi ara mi wa aslamtu ma a suleiman mo wá juwọ́ ju sọ́lẹ̀ pẹ̀lú suleiman fọ́lọ́wọ́bá لله رب العالمين فولو باب بويد ابراتا البي الله تعالى فانا بي سليمان عليه الصلاه والسلام وبشداوا gbogbo látọ̀rọ̀ bá fún wa ká máa fi ṣe dáwà ní tó bá fún ẹni máa máa fi ṣe dáwà pàdé sí Islam tó bá fún ẹlọ́pọlọ ọpọlọ ẹ máa lò tó bá fún ẹni ó máa lò olóyìn láti ṣe Islam ọdún tó àfọlá àti jàrá gbàrúkà wọn lọ́kàbà rẹ̀ sẹ́lẹ̀ ilà Samud náà ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن يعبدوا الله فإذا هم فبالقال يختصمون قال يا قوم متى تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون قالوا طيرنا بك ومن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون فلما أرسلنا إلى ثمود ولقد أرسلنا ولقد أرسلنا إلى ثمود أعام صالحا bẹ́ẹ̀ dájúdájú àwọn ọlọ́run ọba aláàrán sẹ́wọ̀n samúdáwá ọmọ ẹ̀yà wọn tí ń jẹ́ sọ́ọ́lẹ́hù àní ìbùdùlá ní tí sọmọ́nà pé ẹ̀mà jọ́sì fọ́lọ́ nìkan tuntun fàídà hom farika ni wọ́n bá kúrò yàtọ̀ simon wọ́n á kó wá di pé wọ́n kó sí méjì ìjọ pé kí ni wọ́n bára wọn fàájú báàmì báàmì àwọn kan ní kẹjá tẹ̀lé àwọn kan lọ́mọ́ tẹ̀lé wọ́n máa ìrọ̀dàlẹ̀ kọ́lá ya káwọ́m ní ma tẹ̀sẹ̀ jùlọ rẹ̀ bí sẹ́yẹ àti kabila hassan ẹ̀yẹ èèyàn ní kí lójú àti kájú láti máa bèrè aburú obìnrin bí abuja rẹ̀ lànàtúlá alẹ́ nígbà tí a ní ṣe dáwà wọ́n tó wọ́n sọ pé aláhùnmá nǹkan hàzà hakùnmí indik الهجارة من السماء أولي الله بذلك أولي محمد kọ́ọ̀rọ̀ bùkútà lé àwọn lórí ṣàkàtà sọ pé ọlọ́wọ́ bàbá kò lè bẹ̀rẹ̀ náà sọ kó fi wá mẹ́nà ìpèníjẹ́ ọlọ́run ni kọ́láyà káwọn bí láì sọ́ọ́lì gbọ́n yẹn pé lima tẹ̀sẹ̀ àdìló na bí sẹ́yà àkílójẹ́ fi ń bèèrè àbúrú jẹ́ máa kájúlá gbèrè àbúrú kábílà hasana láwùlá tẹ̀sẹ̀ fìrún lọ́ọ̀ كما في كما ترى فرج الله سبحانه ولا سبحانه وتعالى لعلكم ترحمون كلبا وانه تلون وقف تلون سجانو ولا مسا سجانو والله كانوا مسا كانوا هذا ولا يفهم قالوا تيرنا تيرنا بك وني عرفا بالموا صالح لمن معك كانوا قالوا يا ابو قال طائركم عند الله ابو اليوسف الذي ابي اجو جاي اولو لو وا كيني بما في اجي عند الله بل انتم قوم عندنا تفتنون تقول سكينة من دهلام وسكينة الله تسيوني وكان في المدينة تسعة رهط هذا سوي اه وكان في المدينة تسعة رهط يفسدون في الأرض ولا يصلحون قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون فانظر كيف كان عاقبة مكرهم أنا لم نرناهم أجمعين أنا دمرناهم وقومهم أجمعين الله أكبر فتلك بيوتهم خالية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون وأنجينا الذين آمنوا وكانوا يتقون àwọn èèyàn lẹ́bí sọ́ọ́lẹ̀ àwọn sámúdáwáì wọ́n ti pọ̀ tó gbogbo wọn náà kọ́lẹ̀ ní ibi aláwọn ẹni ibi inú wọn ọ̀gá àwọn ẹni ibi wàkáyánà fi mẹ́jìnà ti fífí àtàrà àti àwọn èèyàn mẹ́ta kan bẹ̀ gúrùpù ni wọ́n àwọn ni wọ́n ń dá lẹ̀ àwọn mẹ́ta yìí ìṣèdúwọ́n náà fi tẹbárí gbogbo nǹkan tí ń dáàbò àwọn tí wọ́n á jìrì òtó nǹkan òjò àwọn mẹ́sàn-án náà àwọn samudáwa tó ẹkọ́ ń dáwà rọ̀ káánà fún madina nílùú tí yáyà níbi tọ́wárí òkú tó wà ní àwọn samudáwa kí àtọ̀rọ̀ àti àwọn ẹgbẹ́ kan bẹ pé àwọn mẹ́sàn-án wọn yóò fi ìdúró náà fúnra àgbẹ̀ wọ́n bá lẹ́ jẹ́ ni wọ́lá yóò قالوا تقسموا بالله وما بلغ في البلغ قالوا ولا ما بقى

eléyìí làwọn mẹ́sàn-án plan òde ọmọkàrò ọmọkàrò wọn wá dẹ́kẹ̀ wọn ọmọkàrò náà àwọn wá sètò tiwa ọmọkàrò àwọn náà sètò tiwa ọlọ́wọ́ bá dẹ́kẹ̀ ètè ìdí ọ̀dà ni àlùbọ̀lọ̀ fi sẹ́ ọlọ́ọ̀bà àwọn dẹ́kẹ̀ tiwa àwọn sètò tiwa òde wa wọ́n ọmọ ìlàyà ṣòro kò yé wa àwọn plan àwọn mẹ́sàn-án ẹ̀yìn mẹ́ta gbáyé báyìí ìmẹ́ta gba ibẹ̀ ìmẹ́ta gba ibẹ̀ kó bá fura sí igbá yìí kẹ ń parí lè kẹ pa plan ọjọ́ pẹ̀lú ọlọ́ọ̀bá ní ẹni aláìka àwọn mẹ́rẹ̀ sàn ẹ̀ mú abalẹ̀ gbogbo ní kẹpa ó di ọlọ́ọ̀bá wọn subhanahu wa ta'ala فانظر كيف كان عقبة الذين المكرين ẹwà wò bóòlù ètè wọn tí wọ́n dá bóòlù ìgbẹ̀yìn ẹwà rí fún wọn anna damarnahum akópa wọn bá wọn gba mẹ́sàn gba mẹ́ta tó gbàgbà gbogbo la gbogbo àgbà ọ̀ká ó máa àtàwọn èèyàn ajímáàín gbogbo pátápátá nígbà tí wọ́n bí wọ́n ní ah, sọ́ọ́lì ti pa àwọn èèyàn wa mẹ́sàn o àwọn tó jẹ́ mú nìlógún ẹ̀yìn náà rò ní ẹnìkan sí lè pa àyàn mẹ́sàn lẹ́yìn náà kìí ṣe bìkẹ́ وقالوا وقوم أم أجمع بقى ما تقول الله واتي الله قبل موالي أتلك بيوتهم أموالي ونالي أموالي لن لا تقولين خاوية تقول أجارة تقول أدي أدي أدي لم بما ظلموا فطبوا ستواتي إن في ذلك لآية لقوم يعلمون إليه تنيامي فهو تبني الله كاي تبني ما وعزينا الذين آمنوا وكانوا يتقون الله ni àwọn Allah wọn tí wọ́n gbọ́lọ̀ bá gbọ́ bí ìparun ti dé bá wọn samudawa yìí wà á jẹ́ iná lẹ́bí iná àmọ́nù àwọn tó gbọ́lọ̀ bá gbọ́ àlàwọn kò bí ìbínú ọlọ́ọ̀bá ọ̀kánú ẹ̀tẹ̀kùn àwọn tó ń pààyà ọlọ́ọ̀bá ọlọ́gbọ́n sá àlàwà náà gbogbo aburú tó ń plan láti fún Nàìjíríà pàápàá jùlọ Trump gbogbo aburú plan fún àwọn ọlọ́ọ̀bá ولوطا نعم ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة أئنكم لتأتون الفاحشة وأنتم توصلون أئنكم لتأتون الفاحشة وأنتم تبصرون ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم إنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتوا بعذاب الله إن كنت من الصادقين نعم أئنكم لتأتون الفاحشة ما سبق رجالا شعوى كذا أئنكم لتأتون الرجال شهوة من دون النساء من دون النساء بل أنتم قوم تجهلون فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنكم أناس يتطهرون فأنجيناه وأهله قدرناها من وأمطرنا عليهم مطرا فساء مطر ولوطا بين نبي لوط عليه الصلاة والسلام تنسي وأزوني رئيس قال لقومه kí n ṣe wá àdúgbò àwọn àyàn rẹ̀ pé àtúnà ṣe àwọ́tà mìíràn ẹ máa ṣe ẹ máa nífẹ̀ẹ́ sí àtàtúnà fa ìṣẹ̀tẹ̀lẹ̀ ẹ máa ṣe wà bàjẹ́ ẹ máa ṣe nífẹ̀ẹ́ sí wà bàjẹ́ wà á ń tún ṣèrò jẹ́jẹ́ nílà káyì tẹ́mẹ̀ pé akọ̀rẹ́ kọkùnrin máa súnmọ́ ọkùnrin àyìnlẹ́kùnrin àtàtúnà rẹ̀ jẹ́ àtàkùnrin lọ́yẹ̀ tẹ́mẹ̀ wá súnmọ́ ìdíjìngbẹ̀ ṣáwọ́tẹ̀ mi dúró ní nìṣẹ́ àtẹ́wà pàwọn obìnrin tìtọ́ ẹ̀kẹ́ súnmọ́ àwọn obìnrin lọ́rùn ti lẹ́tọ̀ fún yẹn pa wọ́n tì àwọn ọkùnrin àwọn tí máa bala antum qawmun tajhalun dájúdájú aláìmọ̀kànní aláìmọ̀kànní màmá kánà jawaba qawmi kí wọ́n ní àwọn ènìyàn rẹ̀ tí wọ́n fàdé bí lóòtù ní yéèsì illa an qalu akhrijū ala lóòtù min qaryatina min qaryatikum ẹlẹ́ àwọn ẹbí lóòtù kò lẹ̀ yàtọ̀ àwọn mùsùlùmí wà pẹ̀lú ẹlẹ́wọ̀n kò lẹ̀ lọ́fọ̀ àwọn tó bá tún ṣe dáwà ìsìlámíyà lọ́wọ́ ti gidi gan tí wọ́n ní wọ́n yọ kó olùmọ́jọ́kọ̀ jẹ́ lójú wọ́n ní wọ́n dé nàbí ọmọdékọ́ lọ jẹ́ lójú nítorí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kọ́ máa tó lọ́wọ́ ọlọ́mọdékọ́ pàṣẹ tó tó dá yẹn àkọ́rẹ́jọ́ ààlà lóòtù ẹlẹ́ àwọn ẹbí lóòtù ní kàríyẹ́tì kùn kò lè iná um ọ̀nà àti ìdíkà وعاله أتواديره ولن دعوة أنه يبيع وينيري الله إلا امرأته وأفياوين كان لأكبر عليه أكبر أفياوين قدرناها من الجابر أكبر هو ما توقع عليه وتقام بها وأمترنا عليهم مترا أوارو جزيل ولولي فساء متر منذرين آ آه أبن جاي ودتار ليا وكني àwọn tá a sì kìlọ̀ fojú wọn gbọ́ kìlọ̀ yìí ọlọ́run jẹ́ agbọ́ kágbà ń tiwa gbogbo nǹkan táǹkà wọn yìí kárí pé àmú wọn lò èyí ló fi yẹ wá láti gbèrè àtàrí kíámà ọlọ́run bá jáwà náà tó ń gbèrè àtàrí kíámà kádó bá yàrá rí èyí tá a kà sọ́sọ́ dédé nígbà kan ti fọ́ ọlọ́ọ̀bà jẹ́ ìmísí nígbà fún ọdún sàánù wa atubu سبحان ربك رب العزة ما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين